tẹlifíṣàn náà ètò ètò tẹlifíṣàn tó ń mú fún wa táwọn ìbò ló ṣe rí bó ló ṣe jẹ́ ṣẹ́ ń gbádùn ẹ̀ lọ́dọ̀ tí yín dáadáa bẹ́ẹ̀ sẹ́yìn kọ́lẹ̀ bàtí ń jùlẹ̀ fún yín ẹ gbogbo ẹ gbogbo ẹ ṣẹ́ ń gbádùn ẹ bọ́dá múrin ńlọrin ṣẹ́ ti kọ́lẹ̀ ẹ bọ́dá prince láti lòmẹ̀ ṣẹ́yìn náà ti kàn kankan sílẹ̀ ń fẹ́ hàn alright na ẹ wo gbogbo ẹ gbogbo ẹ náà láì fi gba ìbèrè béèrè lọ́wọ́ yín o kódà ẹ wo ẹ láǹfààní mo sọ fún yín lẹ́ẹ̀kan o ìgbẹ́ láǹfààní láti jẹ àwọn ìbéèrè wa lọ́lọ́kan jọkan ẹ wo lábọ́dá tá a wá yé àti gba àlejò wa wọlé o a máa ṣe ojú àlejò wa náà lẹ̀ láìpẹ́ láì jìnnà o nítorí pé lónìí a máa wo gbogbo ẹ̀ a máa mu ọnu ara wọn náà ni o bàbá ṣe mu kúrò láàmà mu ọnu ara wọn bàbá ṣe ń lọ sí afghan láàmọdé bàbá ṣe ń lọ sí ilẹ̀ dejid láàmà wo bó ṣe ń ṣẹlẹ̀ ìyẹn lórílẹ̀‐èdè Zimbabwe náà àlórílẹ̀ Nàìjíríà gbogbo ó dà yín ní kọ́tẹ́ ń ṣe yín ní kọ́tẹ́ ń tà tẹ̀fẹ́ jẹ́ ká dira pẹ̀lú rétò ẹ wo hmm, ẹ̀jẹ̀ àṣà ẹ̀ ṣe bẹ́ẹ̀ dáadáa o látàrí wípé ẹ wo ẹ̀ ṣẹ̀gun mọ̀ yìí pé ẹ wo ẹ ta ni wọ́n ń ta wáyé kọ́mọ ẹranko mi kó ti kí ni kó ti tà dáadáa. alright now ẹ wo àlejò wa ti darapọ̀ mọ́ wa nílé ń gbé àlejò wa ẹ jẹ́ ká kí àlejò wa káàbọ̀ sí àárín wa àwọn náà ni Olúwatósìn Emmanuel tó jẹ́ pé akọ̀ròyìn náà làwọn pàápàá Ah, àwọn náà sọ̀rọ̀sọ̀rọ̀ ìyẹn fún ti eré ìdárayá káàkiri èyí tí àwọn Ìgbò pè ní eh, sport journalist ah, ẹ jẹ́ ká kí wọn. àti pé tẹ́jà ńlá bá sọ lórí ah, a máa mọ iye eh, ìwọ tó wọ̀ eh, mm. ẹ kúlẹ̀ káàbọ̀ sáà. orísun òde ní mòmù lòmù kọfàmù ni. akudede mm. àtúnyẹ ẹ̀yin wa nílé ojú tẹ́ fi wò wá kò ní fọ́ olúwa tó sí Emmanuel lórúkọ tèmi nation cup edition lẹ́wọ̀ lórí Orísun ìmọ̀ bá a ká lọ. all right. Um, Ah, àwọn èèyàn àti wọn ti wọn ti jókòó sí i pé ah lẹ́yìn. <laughs> àwọn kan tẹ fẹ́ gbé jáde eh, lórí ìbéèrè yẹn eh, eh, gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá ti kọ́lẹ̀ ah! <laughs> nígbà tí èèyàn gbé bó ṣe máa ń gbé òrìjò ńgbà tó wà ní. òrìjò ìwọ ni ká fúnra sí ìwọ tó rántí irú nǹkan bá yẹn ìwọ ni ká fúnra sí. ọ̀rọ̀ ẹ wo ẹja sáré mu báyìí ní ní kíákíá àjànsá ìlọsílẹ̀ àlejò wa ní àkọ́kọ́ ńgbà tá a kọ́kọ́ máa mú ìròyìn nígbà tí mo jẹ́ àkọ́kọ́ rí ìròyìn mọ̀ pé ah, Godson ṣé ìròyìn ṣé ìlú ìtọ́ ni Godson ìyẹn mẹ́ta orílẹ̀-èdè mẹ́ta péré gbọ́dọ̀ kọ́ máa bẹ̀rẹ̀ ìyẹn ní nineteen fifty seven lọ́kọ́ Sudan Egypt Ethiopia tabadẹ ní ká wọnú tán àkílódé tí orílẹ̀-èdè àjọ kí ló ṣe bó o lé tabadẹ ibi tí mo lọ kankan ibi tí mo ń lọ ni pé àwọn mẹ́ta ìṣùgbọ́n sìn ó ti wá di twenty four ogún àti mẹ́rin kí ni kí ni kí ni nǹkan tá a lè sọ wípé ó jẹ́ àwọn àṣeyọrí èyí tí ilẹ̀ adúláwọ̀ ti ní. ẹ bí ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọdún 1957 àwọn mẹ́rin ló náà fẹ́ kópa ní ìdúró náà mm. pẹ̀lú South Africa náà pẹ̀lú àwọn tó fẹ́ kópa bọ̀ nígbà tó wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú wọn gbà yẹn mm, mm. àwọn South Africa fẹ́ pé àwọn fẹ́ jẹ́ kí àwọn tó máa represent wọn tó máa ṣe agbákẹ̀rẹ̀ fún wọn máa jẹ́ aláwọ̀ funfun bọ̀ ìdíje yìí aláwọ̀ dúdú ni so nípa nípa nípa nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn sátàkọ́wá wọn ayọ̀ wọn kúrò mbẹ́ na wọn disqualify mm. so wọ́n èèyàn mẹ́ta eréle mẹ́ta ló represent that was nineteen fifty seven mm. Sudan Ethiopia and Egypt mm. tí Egypt ṣe jẹ́ agbátẹrù àwọn ló gbé ife náà gbàtọ́wá tó wá tẹ̀síwájú láti e, e, orílẹ̀-èdè mẹ́ta àwa bọ́ sí nine ó gbàtọ́wá bọ́ sí ó gbàtọ́wá di mẹ́sàn-án yẹn ìgbà yẹn ni orílẹ̀-èdè Nàìjíríà wa kópa ní nineteen seventy four thereabout ìgbàlá wa kópa bẹ́ẹ̀ wàá tó wá sórí pé wọ́n tún wá tẹ̀síwájú sí i torí gbà tó ń ṣe agbátẹrù yìí wọ́n bẹ̀rẹ̀ sí rí wọ́n bẹ̀rẹ̀ sí rí ìlọsíwájú hmm. tó ń ṣẹlẹ̀ because wọ́n call it confederation of African hmm. football that was the idea hmm. wọ́n fi kópa so kálásì wọ́n máa lè ní ìbáṣepọ̀ sí orílẹ̀-èdè sí orílẹ̀-èdè tó ń pàdé pé pàtó wá di pé wọ́n lọ síwájú sí pẹ̀ ẹ jẹ́ ká tún pe àwọn others that let's invite other nations hmm. láti kópa nínú ìdíje hmm. wọn tó wá di pé orí mẹ́sàn-án lórí mẹ́sàn-án tó wá di bọ́ sí sixteen hmm. láti orí sixteen àdìpọ̀ tó wá di twenty four. <laughs> Eh, eh, eh. orí twenty four yẹn la wà táì tí ì kú ò báyìí tá a ṣe ń bá tá a ṣe ń yí tá a yin sọ́tún àmọ́ pàmò tó di forty two. ẹja òwò báyìí ẹ ṣe nítorí pé ẹ tún bá wa yànnà náà dáadáa àwọn ará ẹ ti tu gbọ́ dáadáa àmọ́ ìtàn jẹ́ ká gbọ́ pé kọ́sì mọ̀mọ́ náà ọmọ ńlá ìkìtàn náà ìtàn jẹ́ ká gbọ́ di sixteen yẹn wọ́n àwọn méjì kan kúrò ńbẹ̀ wọ́n lórílẹ̀‐èdè nàìjíríà wà náà tó kúrò ńbẹ̀ kódà orílẹ̀‐èdè eh, eh, tanzania náà wà lórí àwọn tó kúrò ńbẹ̀ eh, ìdí tó dẹ̀ fi wá di fourteen nígbà tó di sixteen yẹn wọ́n lórílẹ̀‐èdè méjì yẹn kúrò ńbẹ̀ orílẹ̀ nàìjíríà tó kúrò ṣé kì í ṣe pé látàrí pé ìjọba ìyẹn bí ọwọ́ ìjọba ṣe ń yí padà tí ló fà tí torí ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ pé ìgbà kúwà tó orílẹ̀-èdè nàìjíríà tó darapọ̀ tó kópa. ìgbà tí orílẹ̀-èdè nàìjíríà kópa bẹ́ẹ̀ ìgbà àṣetò ìjọba hmm. àti nípa nípa ìgbà ológun hmm. ló fẹ́ ṣe nígbà yìngbà náà ti pé wọ́n fi wá tẹ̀sẹ̀ yìí pé a lè kópa nínú ìdíje pé ká tó fi sí èyí tó ń bọ̀ níwájú nígbà tí sẹ́yìn ni o mm. àti nígbà tí nàìjíríà ò ti kópa mm. ìyẹn pé a qualify do the qualify series tí wọ́n nílò pé qualify mm. but ìgbà tí gbàtà ti kópa yẹn àpèrègèdè ah, sí yẹn but ìgbà nineteen seventy tá a ti kópa yẹn nípa ìdíje pé ogun ṣẹlẹ̀ àbí nípa ìjọba nílé àti tẹ̀síwájú nígbà yẹn. Oh, oh, oh, eh, eh, mo di ẹ̀ ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn náà òun ni pé ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ká wá fojú wo bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù nígbà yẹn nígbà tí wọ́n ti wà lóní mẹ́ta ni ò tí mẹ́rin di mẹ́ta. bẹ́ẹ̀ pé níka wọn ibi <laughs> ibi orókùn báyìí ni ó wà. èmi ò sọ yẹn káwá fojú wo nígbà yẹn sígbà tá a wà ń bẹ̀ ń sìn a mọ̀ wípé ìdàgbàsókè tó ìdàgbàsókè tó mọ́yán lórí ó dé bá eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yẹn láyé ilẹ̀ adúláwọ̀ níbà yẹn náà ṣùgbọ́n àwọn nǹkan kan wo la lérò wípé ó yẹ tí wọ́n ti yọ kúrò nígbà yẹn tó dẹ̀ lè ṣàǹfààní nísìn àwọn nǹkan kan wo ni wọ́n fi kún nígbà yẹn tó jẹ́ pé ó sì wà ń bẹ̀ nísìnyí tó dẹ̀ sì ń kó bá eré bọ́ọ̀lù yìí. ẹ ṣe fún ìbéèrè tẹ́bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń gbàgbà yẹn pé pé ìtẹ̀síwájú ò tí ì sí bí ó ti wà lọ́jọ́ ti tòní hmm. in terms of commercial values. Hmm. àwọn káràkátà ń gbà yẹn káràkátà hmm. lédè Gẹ̀ẹ́sì tabadẹ wo ipa owó owó tó wà nù ìdíje ti ọdún yìí báyìí ó lọ bí four point five million láti in dollar mm. that's the cash price for the owner ẹni tó bá gba ìdíje tó ọdún yìí so hmm. èyí tá a bá fi pé èyí tó ti ń ṣẹlẹ̀ sẹ́yìn iwájú àti tó ń wà ní kópa àti pé ìlọsíwájú tó bá orílẹ̀-èdè dúdú hmm. nípa ìdíje tó ń díje òun hmm. náà ṣe ni pé láti sixteen o ẹ̀ka tó fọ̀ràn mí ní ààyè àǹfààní pé that's what they call extend pé order kan wọn lè náà wọn lè kópa náà lè ní àǹfààní láti kópa láti from sixteen down to twenty four lórí hmm. fún wọn náà and the commercial value and the commercial wise is o ti o jẹ gbogbo o ti dàgbàsókè dáadáa. taba taba taba ní káwọ báyẹn ṣé arákùnrin Emmanuel ẹ àmọ́ jẹ kí n cousin jẹ kí n kọ má dà pé bóyá n fẹ́ kí ìwọ náà pẹ kẹlù torí àwọn àgbọn ní ẹ kàlẹ cousin wọn pẹ tá ọ bá a sọ̀rọ̀ taba wù wá rí pé nígbà tí ìdíje bá ṣe ń mu wá lẹ́ẹ̀kan òjẹ̀kan wá rí pé orílẹ̀-èdè Egypt yìí àwọn ni wọ́n gbà jù àwọn ni wọ́n gbà jù yìí ibi tí mo fẹ́ kí táwọn èèyàn tó ń wò pé kí ló wá ṣe orílẹ̀-èdè Egypt tábánikà wo FIFA ranking ti Africa orílẹ̀-èdè Egypt ipò kẹjọ ló wà tábánikà wo ní world wọ́n wà ní number fifty four ní fifty eight ní gbogbo àgbáyé àwọn àwọn ló gbà jù ní Africa lọ́dọ̀ tiẹ̀ kí ló rò pé kí nìkan tó àkùdé wo ló bá wọn ṣé kí la àkùdé tí o rò pé ó bá wọn ṣé orílẹ̀-èdè Egypt wọn ṣe dáadáa ní àgbáńláyé àbò kí ló ṣẹlẹ̀. nǹkan tí mo lè tí a máa sọ nípa yìí ò kọjá wípé torí ojú tí ọ̀rọ̀ yẹn ti dàbí ọ̀rọ̀ ìlú gangan hmm. ó máa kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíì wọ́n ti ta bá ní kí a fojú wò ká kọ́kọ́ lọ wò wípé orílẹ̀-èdè Egypt mm-hmm. Mohammed Salah ní ọmọ wọn àkọ́kọ́. Mm tó máa jáde síta òun ni ọmọ agbábọ́ọ̀lù Egypt tó máa jáde síta tó máa lọ gba World Cup òun lẹni àkọ́kọ́ hmm. ó ń túmọ̀ sí wípé in-house ball ló máa ń gbá hmm. wọn kì í lọ sí tó lọ gba tó lọ gba Champions League hmm. wọn kì í jáde síta láti lọ gbá bọ́ọ̀lù ìtorí inú ilé wọn ni wọ́n máa ń dúró sí tábàdé lọ wò nínú àwọn nígbà tí à ń fojú wò ni mo wà níbi ètò kan tá à ń sọ̀rọ̀ nípa FIFA ranking àti CAF ranking yìí wọ́n béèrè pé kí làwọn nǹkan tí wọ́n fi ránkì ẹ̀ mo ní lóòótọ́ gbogbo ọ̀mọ bí wọ́n ṣe ń ránkì kìíní hmm. ṣùgbọ́n àwọn àwọn kankan wà tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ tó dẹ̀ mú ìgbé tó ń mú fífa ránkì náà máa jẹ́ fífa ránkì hmm. nínú àwọn nǹkan yẹn mo wò wípé irú àwọn nǹkan yẹn wà kí ni exposure wọn lórí hmm. bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé tá a bá dẹ̀ lọ wò bí wọ́n ṣe ń ṣe láfíríkà kọ́ ni wọ́n ṣe máa ń ṣe tó world cup ìṣe bí wọ́n ṣe máa ń ṣe yàtọ̀ nítorí pé tá a bá lọ ní áfíríkà lẹ́yìn Cameroon nígbà yí àwọn roja Miller ní Italian ninety hmm. wà á rí wípé Nàìjíríà ló tún kù hmm. nígbà tó jẹ́ pé ní àti US ninety four àwọn tá agbábọ́ọ̀lù tó ń tẹ̀lé tí wọ́n tẹ̀ mọ́ pé exposure wà fún wọn tó bá ti ń débi ọ̀rọ̀ owó tó bá ti ń débi ọ̀rọ̀ bọ́ọ̀lù lágbàńlá ayé hmm. tábà wà lọ́wọ́ Egypt ní Africa ni wọ́n ti máa ń jẹ́ giants àti wípé gbígbà tí wọ́n gbà yìí àìlọ Nàìjíríà nínú kọ̀ọ̀kan nígbà ayé ìjọba ológun kan ní bíi nineteen ninety six nineteen ninety eight ó wà nínú nǹkan tó ṣe ìfàsẹ́yìn hmm. fún orílẹ̀-èdè nàìjíríà láti ráyè fún wọn ní mark attack mark defence hmm. níbi àárín gbígbà yẹn gan. Hmm, so lọ́dọ̀ tiẹ̀ báyìí o rò wípé fífa ránkì tí orílẹ̀ tí wọ́n ṣe fún Egypt ibi tó wà òun náà. ibẹ̀ ló yẹ kó wà ibẹ̀ ló yẹ kó wà torí ta bá ti yọwọ́ ẹ̀ kó o pe ládùúláwọ̀ o kò sí nǹkan kan tí wọ́n ṣe lókè tá a bá ń sọ̀rọ̀ nípa friendly match bá a sì máa ń complain bí wàá pé mm-hmm. friendly match nàìjíríà mm-hmm. ó kàtàn ko mm-hmm. ó koríko ó káwọ́ bọnú o ṣe London ló ń gbé lọ ibì kan ló ń gbé lọ àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ àwọn ò kì í sábà gbá bí nàìjíríà gan ṣe máa ń gbà àwọn máa ń dúró sílé. ó dà fún ní ìṣẹ́jú kan kó tó di pé àlọ́sókè lọ́hùn ẹ jẹ́ kan sọ́dọ̀ Emmanuel àwọn agbábọ́ọ̀lù tá a lè wò pé àwọn agbábọ́ọ̀lù yìí Ah, àwọn eléyìí ah, wọn wọn wọn tó tán dáadáa àwọn eléyìí ah, ọ̀gá ọ̀tá ni wọ́n dáa pé tábà dárúkọ méjì mẹ́ta ni wọ́n hmm, ṣé a lè sọ pé orílẹ̀-èdè Egypt wọ́n ní àwọn tó jẹ́ wípé a lè fọ̀rọ̀ wọn sílẹ̀ sẹ́yìn dídídìsìn bá ṣe ní lórílẹ̀-èdè Nàìjíríà tábà dárúkọ Jèjì Okocha tábà dánú Kánú Wakọ Emmanuel Amunike síásíá tábà ti dárúkọ àwọn gbogbo àwọn ẹ̀fẹ̀ nídìí jọ gbogbo àwọn yẹn ṣé àṣìyọ̀ pé orílẹ̀-èdè Egypt wọ́n ní àwọn tó làkàkì gẹ́gẹ́ bí cousin ṣe sọ lórí pé àìlàkàkì àwọn yìí ló ń jẹ́ pé wọ́n máa ní àǹfààní tó pọ̀ ní farankin. wọ́n ní wọ́n ní ẹnìkan tó ń jẹ́ Hassan Ozan ní ilẹ̀ Egypt hmm. òun ló jẹ́ ẹni tó dàgbà jù tó ti gba àmì ẹ̀ wọlé that was ọdún two thousand and five hmm. ó dẹ̀ jẹ́ ọmọ thirty nine years by then one hundred seventy four days hmm. ó ní àwọn ó ní àwọn rẹ́kọ̀dì kan tí àwọn Egypt tí wọ́n ti dà kalẹ̀ ṣe pé ó máa tó years ó máa tó bíi ọjọ́ ọdún tó pọ̀ hmm. fún àwọn ọmọ nàìjíríà àbí àwọn ọ̀dà adúláwọ̀ láti bá wọn hmm. now àwọn ló ti ní appearance jù hmm. wọ́n ti gbá wọ́n ti ní like twenty four appearance at the nation cup mẹ́rìnlélógún mẹ́rìnlélógún eye goal tí wọ́n ti jẹ náà ó tún pọ̀ síbẹ̀ ni eye tó ti gbà náà about seven times náà wọ́n ti gba ìdíje afcon tá a sọ yẹn àwọn olóòtú tó ti host it they hold it like this is five times wọ́n tún máa host it bí kọ́sìbì ṣe sọ the, that's what they call a grassroots football In hmm. nǹkan tó ti help wọn hmm. nílẹ̀ Egypt lẹ́sẹ̀ kúkú hmm. nǹkan tó ti help wọn in Egypt nìyẹn because tí àwọn tẹ́ fẹ́ kó lọ sí ìdíje ilé ni wọ́n wà wọ́n ti mọwọ́ ara wọn wọ́n mọ̀ tí wọ́n gba the play àwọn mọ̀ wọ́n ti ń gbá ara wọn wọ́n ti dára tábàyọ Salah kúrò tó wà ní Liverpool tó jẹ́rẹ̀ jẹ́ tó jó jára gidi most of those players ilé ni wọ́n wà so it help them láti papọ̀ káwádẹ̀ wọ hmm. ọdún bíi ọdún two thousand two thousand two twenty tó ń fi gbà lẹ́ẹ̀mẹ́ta léra kò sí orílẹ̀-èdè hmm. tó ti fi bẹ́ẹ̀. Ah, eh, ẹ wo <laughs> ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn dáadáa o òun náà là ń ṣe kíni làwọn àfihàn dáadáa bẹ́ẹ̀ yẹn ní afcon special world eh, cup edition ètò Orísun tẹlifíṣàn tó gbé agbátẹrù ẹ̀ pé ẹ wo fún ìgbàládùn gbogbo yín náà ni ẹ̀yin náà ẹ ṣe akíndé ah, ẹ panudé <laughs> ó jẹ́ yín lójú ẹ wo gbogbo ẹ gbogbo ìtàn ni o ẹ ṣàmú gègé yín ẹ mọ̀ kọlẹ̀ nítorí pé sẹ́ni lórí ètò eléni alájú béèrè kan lẹ̀ ẹmbásí ti gbà ẹ wo eh, ọ̀pọ̀lọpọ̀ eh, ẹ̀ bù ó ń bọ̀ ẹ jẹ́ àṣà ìdókè lọ́nà tá a bá padà dé gbogbo wa á wà wọnú ètò yìí dáadáa a fẹnu ẹ̀ jóná síbi kan àkótó di pé a máa kásẹ̀ ètò ńlẹ̀ á padà bọ̀ special AFCON edition Orísun òun tẹ̀síwájú à ń padà bọ̀.